báńkì àpapọ̀ ilẹ̀ wa ti pàṣẹ wípé kí gbogbo àwọn báńkì lápapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà pátápátá máa gba náírà àtijọ́. àṣẹ yìí ló wáyé lẹ́yìn tí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti pàṣẹ wípé kí wọ́n máa ná owó ọ̀hún lọ títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà yìí bàbá nígbàgbé pé ọ̀sẹ̀ tó kọjá yìí ni ilé ẹjọ́ gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ ní èyí tí báńkì àpapọ̀ ilẹ̀ wa kò sì sọ ohunkóhun lórí ẹ̀ ṣùgbọ́n báyìí báńkì ọ̀hún ti pàṣẹ lẹ́yìn tí ààrẹ Muhammadu Buhari jáde lánàá pé kò sí ìdí tí òun gbọ́dọ̀ tún fi sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ nítorí pé ilé ẹjọ́ ti gbé ìdájọ́ kalẹ̀ àwọn sì gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ pa ni. Ọ̀pẹyẹmí Òyìnbọ̀lá Wisdom Yard television